ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد وبين وربوة lálẹ́ tòní pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ní ìtẹ̀síwájú àlàyé wa tí a ń bá lọ ní orí fẹ́kọ̀ọ́lẹ̀ muamalat àgbọ̀yé àjọṣepọ̀ tí máa bẹ láàrin mùsùlùmí àti mùsùlùmí àti mùsùlùmí àti ẹ̀jẹ̀ mùsùlùmí. àwọn oníbàárò ẹlẹ́kẹ̀ẹ́dínlógún alibadu sáàlì aṣáwá èso ìṣe báwo ẹlẹ́kẹ̀ẹ́dínlógún pẹ́tọ̀ nípa àsúnṣu kí á pè ní àsúnṣu. nínú èdè lọ́wọ́ màánà wo àtàwọ̀fíyẹ̀kú ayé pàtàkì mọ̀nà àzà ìtumọ̀ ẹ̀ náà ni pé kéèyàn ti di àgbọ̀yé oṣù wà láàrin àmì ayé pàtàkì mọ̀nà àzà yàtí kéèyàn parí ìjà láàrin yàtí ní tí wọn bá gbọ́ ya wọn lé lórí kan ti kan pa mára wọn lọ́wọ́ kí wọn bá wọn parí ẹ̀ wọn náà tẹ̀lé àtúnṣe tó nínú èdè lọ́wọ́. wàbí sàlàyé nínú sẹ̀ríà islam kí làwọn gbàlẹ́ pẹ̀lú àtúnṣe tó هو العقد الذي ينقطع به خصومة خصومة المتخاصمين هنا الكونتراكت كان يعني ìtakókò àdéhùn kan tó jẹ́ pé pẹ̀lú ìtakókò àdéhùn yìí òun náà ni ìjà ó fi parí láàrin àwọn méjì tí wọ́n jà so eléyìí wọn náà pè ní àsọlọ́fọ́ nínú sẹ̀ríà Islam ẹ̀ ẹ̀ káwá sàtúnṣe yìí àbí ká pè ní àsọlọ́fọ́ yìí nǹkan ìjìmá rọ́ṣù ìlànà lẹ́rìí nínú Al-Qur'an kọ́dà nínú adisa hadith Ànábì sallallahu alaihi wasallam àti ìjìmá rúṣùlámà ìfẹnukọ àwọn olùmọ̀pátápátá. àbáwọn ni ọkọ̀ dálẹ̀ àlẹ́mọ̀ṣọ̀rọ̀ yẹ́bí kìtà wà súnà tó wà ìjìmá. فمن الكتاب قوله a rí pé ọlọ́run bá rí pé lọ́sọ̀ fún wa nínú sọ́ọ̀tù nìta ayé àwọn ọmọdé àti pé ọba rí pé ọlá ní wọ̀sọ́lẹ̀ tó xayé wọ̀sọ́lẹ̀ tó xayé yàní kásá tún ṣe láàrin àwọn èèyàn ẹ̀ títí máa ń bàjẹ́ kásìbáàbì tún ṣe ọba rí ọlá ní xayé òun náà ní nílò orí ìlú gẹ́gẹ́ náà ni a nínú ayé àti sọ́ọ̀tù ṣòjọ́ọ̀tù ayé ayé lẹ́kẹ̀ẹ́sán mu'minina qatalu tí àwọn èèyàn méjì kan ẹ àwọn apá pé kan nípa agbábẹ́jì nínú àwọn mùmìnì yàtúmínà gbogbo wọn ìjọ kan síjọ kan wọn wá ń bára wọn jà ẹ ìjà ṣẹlẹ̀ láàrin wọn fa aslihu baynahuma ẹ ṣe àtúnṣe láàrin wọn àyà yìí náà òun náà ń tọ́ka fún wa ìpè àtúnṣe kásá àtúnṣe láàrin èèyàn méjì àbí láàrin jàmáà méjì àbí láàrin ìlú méjì àbí láàrin fámìlì méjì so nǹkan tí ó lẹ́rìí ni nínú alukur'an sábàtàn lọ wò ó àárí àyà míì nínú alukur'an nínú sọ́ọ̀tù nìsa àyà wà mọ́lẹ̀ àǹfọ̀tì Allah subhanahu wa ta'ala ó sọ ó ní la khayra fi kathirin min najwahum ó ní kò sóore níbi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọn máa sọ láàrin ara wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ táwọn yóò máa gbé títí ra wọn létí láàrin àwọn abala ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọlọ́run bá dìtọ́ láti kò sóore bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ilà mani amara ọdún sọ̀dà kan nítorí wà mẹ́rin pé ẹtú jẹ́ pé ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó ń sọ ń sọ fáwọn ìdúró ní báyìí láti sàárà rẹ̀ hmm? káàdì wà nínú ìyá àti ìyẹn kó wà mọ́ bẹ́ẹ̀ sẹ́ni ìgbé ẹni yìí olùkọ́ kájọra kún sànù rẹ̀ sọ pé ìwà yà mú ìsọ̀dà kan àyàfi ẹni máa ń pàṣẹ pé àfihàn ti sàárà àwọn máa rú àbí dáadáa ní kàtí bóyá ń pàṣẹ ń sọ̀rọ̀ dáadáa àwọn kò sáà ń bẹ́ẹ̀ náà àbí ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ti ń sọ yìí ó fẹ́ fi ti ń sọ̀rọ̀ láti fi ṣàtúnṣe láàrin ẹ̀mí ṣe ẹ́ wọ́n yà kálí ọ̀ká kó ká máa sọ̀rọ̀ ní káyọ̀ wà lájẹ̀ kó nìyí ẹni ká bí zẹ́nì kálí sí ẹni zẹ́nì kálí sí pé mo fura sí pé lágbájá àti lágbájá mẹ́rin sí wọn ò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ́ ẹ̀yà wà fẹ́ sáà ni wọn kò sókè yẹn wá sọ lórí níbi tí àwọn yẹn ti pọ̀ eré ìwọ̀n pè ní amẹ́jì wa ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin yẹn méjì Islam fara mọ́ nítorí pé a ní máa dá ìkùnsínú rẹ̀ láàrin yẹn gbàgbé bàbá pọ̀ tàbí kó nígbà yẹn kí á gbé sẹ́yìn kalẹ́ nù eléyìí máa rò kọ́rọ̀ náà sọ eléyìí máa rò pé tòun ni wọ́n sọ ó sì lè má jẹ bẹ́ẹ̀ sòwò náà ló fà bí ṣẹlẹ̀ ìsìlámù kíkà kó àmọ́ láwọn àyè kan ìgbàláyè wà bóyá ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ dáadáa ni àwa wọ́n fi sàtúnṣe láàrin àwọn èèyàn Allah subhanahu wa ta'ala ni wa man yaf'al dhalika ibtigha'a mardatillah ẹni tó bá wá sí eléyìí pé sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó yẹ fasawfa nutihi ajran azima irú ẹni bẹ́ẹ̀ lada fún ní ládàá tó tóbi náà wájú so eléyìí ó ń túmọ̀ fún wa pé táàpì náà sọ́dọ̀ kásá tún ṣe ń bẹ nínú alukur'an tó gẹ̀bi pẹ̀lú àwọn àyà tí a kà yìí wọnú àwọn hadith anabi sallallahu alayhi wa sallam ààrùn tó tún rẹ̀ ládọ̀dọ̀ anabi náà nípa pé nǹkan tí wọ́n ń pè ní àtúnṣe láàrin èèyàn méjì ni ó kéré jù láàrin èèyàn méjì ó lè jẹ́ èèyàn mẹ́wàá ó lè jẹ́ orí jíjọ ó lè jẹ́ orí ìlú eléyìí nǹkan tó lẹ́rìí nínú Al-Qur'an àti sunna nínú sunna anabi sallallahu alayhi wa sallam tábà lọ lọ wọnú sunna Abi Dawud sunna Tirmidhi àárí hadith anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ kọ́lá yìí bẹ́ẹ̀ nínú sunna Ibn Majah náà pé anabi sallallahu alayhi wa sallam anabi sọlá yìí pé as-sulhu jaa'izun bayna al-muslimin. Ànábì ní ká ṣe àtúnṣe ó lẹ́tọ̀ọ́ láàrin àwọn mùsùlùmí ká ṣàtúnṣe ní máa tẹ̀ láàrin ara wọn illa sulhan ahalla haraman illa sulhan ahalla haraman wa harrama halalan aw harrama halalan Ànábì ní ká ṣàtúnṣe láàrin àwọn mùsùlùmí ó lẹ́tọ̀ọ́ àyàfi àtúnṣe tí ò lẹ́tọ̀ọ́ òun náà ni àtúnṣe tó ṣe pé yóò sọ nǹkan ìwọ̀ yóò sọ ọ́ dẹ̀ tọ́. Aba tó yẹ pé yóò sọ nǹkan ẹ̀tọ́ di èèwọ̀ àìsí àtúnṣe irú eléyìí bóyá kí ká mọ̀ káwọn àwọn méjì kan jọ ń ṣe ìranù káàkiri tí wọ́n jọ yẹn àwọn láyè ẹ ọkùnrin àti ọkùnrin olẹ́tọ̀ọ́ tóbi tó olẹ́tọ̀ọ́ síra wọn wọ́n wá jọ yẹn àwọn ìjà wa dé láàyè ara wọn ẹbí bá tù tó wọn wá dá síra wọn ẹnìkan wá ní ti tẹ̀ àwọn bá ó tún jẹ́ kí wọ́n padà síbi aburú tí wọ́n ṣe sòdúró àwọn sóòrùn bá wọn sìn àti ti bá wọn sìn kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam kí ẹni ẹ̀fẹ́ ṣàtúnṣe láàrin ọkùnrin kan àti obìnrin kan tí òun ò lẹ́tọ̀ọ́ síra wọn tẹ́lẹ̀ ẹ̀ táwọn jọ ti wọlé wọlé wọn á ti jáwájú wa lẹ́tọ̀ọ́ bá wọn parí ẹ̀ sí kọ́mọ̀ tí wọ́n ti tẹ́lẹ̀ tó àwọn eléyìí yóò sóòrùn sí àlẹ́bí yóò lẹ́tọ̀ọ́ àmì ẹ̀rí sóòrùn tó bá ti jẹ́ pé abẹ́ni ṣàtúnṣe kábàgbọ́ra wọn yé láàrin lọ́kọ láyà ní láàrin àdúgbò fámìlì fámìlì ni agbègbè àwọn abilá ìlú kàtìlú kan tó eléyìí ó lẹ́tọ̀ nínú ṣẹ̀ríà islam wàkàna nàbí sallallahu alayhi wa sallam yaqumu bil islam lẹ́nu náà kọ́lá ànábì gan fún rẹ̀ ànábì àmọ́ ṣàtúnṣe láàrin àwọn èèyàn tó bá rí pé àgbọ̀ rẹ̀ ń ṣẹlẹ̀ láàrin wọn. وقد أجمعت الأمة على مشروعية الصلح بين الناس بقصد رضا الله ثم رضا المتخاصمين gbogbo àwọn olùmọ̀ pátápátá gbogbo àwọn onímọ̀ pátápátá látàrí ànábì sallallahu alaihi wasallam ṣe ìdùnní gbogbo wọn ni wọ́n fẹ́ẹ́ kó lórí pé ó lẹ́tọ̀ọ́ ẹ̀ ń bẹ́nu ṣẹ̀rí àìsíláàmù ká ṣe àtúnṣe láàrin àwọn tí wọ́n bá gbọ́ra wọn yé àfi tá a bá wá ṣe yìí yàrá a máa bí ẹran kan ìyọnu ọlọ́wọ́ bá àlejò ọlá a sì máa bí ẹran kan kí àwọn tí ń bára wọn jà kí wọ́n yọnu síra wọn kíjà ó parí láàrin wọn. so eléyìí àwọn àlàyé sókè yìí ó túmọ̀ pé ká ṣe ní àtúnṣe ẹ̀ṣọ́ ká pẹ̀tù sáwọ̀ ká àtúnṣe yìí ó tún wà pé nǹkan tí ń bẹ mẹ́sìn ni nǹkan tá a ti tẹ́ka máa ṣe ni tí ìwà ti ṣe pé ìdáàbí sọ ẹ̀tọ́ dé wọ̀ àbí ìdáàbí sọ ìwọ̀ di ẹ̀tọ́. المسألة الثانية في أنواع الصلح العامة في أنواع الصلح العامة àlàyọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ báàbù ẹlẹ́ẹ̀kẹrìndínlógún níjẹ́ báàbù sọ̀rọ̀ òun náà ní nípa àwọn onírànà àtúnṣe general ẹni eh, àtúnṣe gbogbo ti ń bẹ oríṣiríṣi ní bẹ tó jẹ pé ó pọ̀ káàkiri nínú àwọn àsọlùwò yìí òun náà ní àsọlùwò bẹ́ẹ̀ náà ní alẹ́ àlùwà káàkiri àtúnṣe láàrin àwọn èèyàn ẹ̀ ó ní ràrá ní àsọlùwò bẹ́ẹ̀ náà zàwùjẹ́ yìí inú ẹ̀ náà ní káàkiri àtúnṣe láàrin lọ́kọláya ọkọ àtìyàwó káàkiri àtúnṣe àwọ̀ tí máa ń tẹ̀lé láàrin wọn ìdá fífa ṣèkọ́ tá a bá ń bẹ̀rù ìjà láàrin ara wọn ẹ̀ ká bẹ̀rù kọ́ mọ́ máa di pé ó máa mú túká ó máa lura wọn à ń bẹ̀rù kó máa tẹ̀ láàrin wọn wọn ni ká ṣàtúnṣe torí pọ̀ bàálí kọ́lá sọ pé wàyí fi fún ìṣèpá ọ̀kọ̀dọ̀ ilé ìmá bàbá àfú hakama min alihi wà hakama min aliha in yurida islahan wà fìkì lọ́wọ́ bẹ́ẹ̀ náà wọn. ọba àlekọ́lá sọ pé tẹ́ ẹ bá ń bẹ̀rù pé kí gbàmísí omi òtún àìgbọ́ra ẹyẹ kẹ́kẹ́ fẹ́ni kó wọ́n máa ṣe kíni kẹ́ni wọ́n máa lè ṣera wọn látara pé fúra pé ìjà kan ṣe láàrin wọn. ẹ wọn ní fọwọ́ àgọ́ hákàmù mi náà rí i wà hákàmù mi náà rí i ha ẹ gbé àwọn onídàájọ́ kan nínú fámìlì ìyàwó àwọn fúnfà dájọ́ àwọn dájọ́ kan nínú fámìlì ọkọ nǹkan pè ní hákàmù òun náà lẹ́nu tí òun náà ni ó dà gẹ́gẹ́ ẹ wá rú àwọn báwọn nínú fámìlì ìyàwó ẹ sì wá rú wọn nínú fámìlì ọkọ kán wá dìde lórí ọ̀rọ̀ yẹn ọba àdìkọlá ní yorùbá islahan ìwáfíkìlá ọgbẹ̀dàmọ́ tó bá jẹ́ pé ọkọ àtìyàwó yìí wọ́n bá ń fẹ́ àtúnṣe wọ́n fẹ́ kí àtúnṣe ó ṣẹlẹ̀ láàrin ara wọn tó ọlọ́run bá àdìkọ́ ọlọ́sìn kìíní yóò fún wọn sí kóńgẹ́ àtúnṣe ó sì ṣẹlẹ̀ tó eléyìí náà nìsín ọlọ́run bá àdìkọ́ láǹsọ fún wa pé láàrin lọ́kọláya tábàlì pé wọn gbọ́ra wọn yé àmọ́ àti kìíní àmọ́ ìdè sí i àwọn tí ó ti gbé àwọn tí ó ti ṣàtúnṣe yìí wọ́n jẹ́ àwọn tó jẹ́ kéde kan tẹ́lẹ̀ wọ́n pé àwọn tí wọ́n ní làákà dáadáa kéde fún àwọn tó tún wá dákun àwọn tó wà tún dọ̀rọ̀ wò sọ gẹ́gẹ́ bí ndé máa tẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní láwùjọ wa yìí àtàwọn àwùjọ míì ẹ̀ sọ̀rọ̀ yìí táwọn ń pè ní sólówó yìí láàrin lọ́kọláyà àti máa ní ti pẹ̀lú pé ntọ́bajẹ́ tọkọ ntọ́bajẹ́ tìyàwó kéèyàn ju ìlànà ara wọn kí ebi wọ́n bá ti máa ń ṣe àtúnṣe tí wọ́n máa ń ṣe láwùjọ wa yìí tí wọ́n ní ah, pé ọkọ àtìyàwó yìí tó kó wọn wọn a ní wọn níjọ máa rújọ ọkọ àtìyàwó gbọ́dọ̀ jọ máa rújọ òun eléyìí nǹkan èdè sólù omi àbínú sólù tá a máa ń ṣe láwùjọ àtàwọn ní ẹ máa rújọ kankan wọn sọ̀rọ̀ kankan ó ti kán sí ìbáwọn parí náà irú nǹkan báwọn èèyàn parí ìjà o èèyàn ti ń gbóná ni ẹ ti báwọn ti wá padà yá inú kò padà kẹ so a ìlà ìsìlámù kò kíkà sí sólù nínú ọ ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìdáwọ́ tóbìnrin bá tó ń páyà pé kọ́kọ́ ọmọ ti kíni kọ́kọ́ má gorí kò lọ́dọ̀ òun àbí kó má wàá ti kíni kó má ta kété sóhun kó má wàá tó lóun òtẹ̀ fẹ́ràn òun má òun fẹ́ òun má àkẹ́ sísà àtúnṣe láàrin ara wọn. يبقى الله سبحانه وتعالى يقول وإن امرأة خافت من بعدها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلح بينهما صلحا والصلح خير onídọ̀ ikú bìnrin bá ń páyà pé àti sínú láàrin wọn yìí wọn máa dúpọ̀ fún ọkọ̀ àbí padà máa fi àjẹ òye padà máa fara nẹ́wọ̀n àbí kò tẹ̀ wá ní ti dáadáa pẹ̀lú òun má àbí kò tẹ̀ wá lọ́wọ́ tẹ̀ fẹ́ òun rárá ó ní ẹgbẹ́ ìdúkẹ́ ìṣàtúnṣe láàrin ara yín o ẹ má máa dọwọ́ bo ìdí bá tẹ̀ láàrin ẹbí mi máa dọwọ́ bo dọwọ́ bo dọwọ́ bo yóò wá máa rojọ́ dábàá wá rojọ́ dábàá padà wá fẹ́ rojọ́ yóò wá níbi ẹ̀rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ nísìnyí ẹ̀yin padà mo fi gbèsè kalọ́ ẹ àbí láti bàtí mo ti bí akọbí ọmọ mi òun náà ní kíní kaba yìí tẹ̀lé tẹ́ bá bẹ̀rẹ̀ akọbí ọmọ wọn bẹ́ẹ̀ ọmọ ti wà ní bẹ́ẹ̀ bí bílíọ̀ tó ọdẹ lẹ́kù àbí tó ọdẹ lẹ́kù tó gbogbo àwọn eléyìí àwọn kàbí ò dáa ni ẹni bá ti tẹ̀lé ẹ̀ ẹ̀ ìgbìyànjú ẹ̀ ẹ̀ bá ìgbìyànjú ẹ̀ kàn fẹ́lẹ̀ ìgbìyànjú nù so eléyìí inú àtúnṣe ti ń bẹ nù inú àtúnṣe ti ń bẹ inú àtúnṣe ti ń bẹ òun náà ni àtúnṣe kéèyàn ṣàtúnṣe láàrin àwọn ìjọ méjì nínú àwọn mùsùlùmí ni wọ́n jà àwọn eléyìí wọ́n jọ wà papọ̀ wọ́n gbọ́ra wọ́n yé àwọn eléyìí jọ wà papọ̀ wọ́n gbọ́ra wọ́n yé mùsùlùmí náà làwọn méjèèjì wọ́n wá ń jà láàrin ara wọn rẹ́wù tẹ̀ láàrin alifura bin Talib àti Muawiya Muawiya bin Abi Sufyan rẹ́wù láàrin wọn mùsùlùmí bẹ́ẹ̀ lágbóyè gan bẹ́ẹ̀ ọmọ fámìlì kan síbi ọmọ fámìlì kan ọba gbóhùn ní ẹ̀hẹ́n eléyìí àwọn sàkóso láàrin wọn náà nítorí àti àánú sọ fún wa ó ní wọ̀nyí tọ́lí bàtà ní ẹ̀mọ́mìnì náà kò sọ́jà ló fà á fún ìwò bẹ́ẹ̀ náà wọn. tí àwọn gúrúùpù méjì nínú àwọn mùsùlùmí tí wọ́n bá ń jà tí wọ́n bá ara wọn jà ẹ̀ sàtúnṣe láàrin àwọn méjèèjì. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ìrántí òun náà ní ká ṣe àtúnṣe láàrin àwọn mùsùlùmí àtàwọn kékeré tí wọ́n jọ para wọn jà káfí sólùfù ẹ̀ káfí sáwọ gẹ́gẹ́ bí sólùfù lòdì ìṣẹ̀lẹ̀ yìí yá títà lórí ìṣẹ̀lẹ̀ àwọn kékeré ẹ̀ tí wọ́n jọ gbàdé wọn pẹ̀tọ̀ ọ̀yà ẹ̀ńtà máa ń ṣe níta ní ṣe tó eléyìí náà ń bẹ nu ṣẹ̀ríà Islam pé ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àsólùfù bẹ́ẹ̀ náà ní ètò dúkìá náà jà sí ẹ ẹlòmíràn ẹlòmíràn máa jà kágbà ẹdí wa wọn máa jà wọn àti kíni wọn ni wọn arúgbó yọ wọn ní ẹ kọlá ìjọ ó là kọ́ wọn lé níbi tí tẹ́gẹ́ rẹ̀ yìí wọn wọn jà wọn àjà pa sí ẹ ẹ pé owó kọ́lá jà sí àbí ẹ̀hẹ́n àbí ó ṣe kí n kan fún mi òwúrọ̀ àwọn nǹkan tí ìbá ti ti fowó ìrẹ̀lẹ̀ yìí náà sólóhùn máa ń bẹ bẹ àmọ́ ṣàtúnṣe rẹ̀ náà à ní pàtì bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀ka àwọn ọ̀rọ̀ sólóhùn ti náà òun náà ní káfà fúnṣe láàrin àwọn méjì tó gbọ́dọ̀ àwọn yé lórí owó lórí dúkìá dúkìá tó bá dúkìá ló pa wọn pọ̀ ó lè jẹ́ owó ó lè jẹ́lé ó lè jẹ́lé kó jẹ́ nǹkan tó ní yẹlé yìí òun náà ló fàjà láàrin wọn táwa fàṣẹ láàrin wọn òun náà bẹ nù ìran sólùkù ti bẹ ẹ wàá lè ta wíwẹ̀ yìí wa huwa al-maqsudu fi bahthina òun gbàlagbàlẹ́ òun nínú fífún muamalat bó o láti ṣàtúnṣe nígbà tẹ ẹ lórí ẹ eh, wọn jìyàn lórí owó kan wọn jà lórí owó kan kó ní alùpàtúnṣe rẹ wọ́n wọ alẹ́ nàwó ayé tó eléyìí wọn atúntò náà léjì èyí tó ní ti pẹ̀lú àtúnṣe lórí owó. ìran alákọ̀ọ́kọ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni asúlùú máa ìkọ̀rọ̀ asúlùú máa ìkọ̀rọ̀ wọ́n wọ alẹ́ nàwó ayé ní àìdọ̀ sẹ̀ǹpá ní alákọ̀ọ́kọ́ èyí tó ní ti pẹ̀lú owó tó ń sọ̀rọ̀ léjì. inú ọ̀nà tó pín sí òun náà ní ká ṣàtúnṣe pẹ̀lú pé ẹni tó ẹni tí owó ṣẹ̀ sí lọ́rùn òun náà máa ó jẹ́wọ́ pé á lóòótọ́ ni ẹ́ á mo jẹ́ lóòótọ́ wọ́n ń jà kí wọ́n lè ń jà sí lórí owó ni á mo jẹ́ lóòótọ́ ẹ̀hẹ́n tí a kó ti fi ń lẹ̀ kó ń jẹ́ lówó á wà láàrin ara wọn tẹ̀wáyé lè náà òun náà tó wá fi sọ̀rọ̀ méjì èyí ti fi ń lẹ̀ pé á mo jẹ́ المقر به كأن يقر رشيدا لآخر بدين أو عين كنا يتم إليه هنا نكاسة تنسي lórí ẹ̀tọ́ kan right kan tẹ̀yìnjọ tẹ̀yìn lọ́dọ̀ ẹ̀ka tó jẹ́ pé ẹni ó sì fi right yẹn lẹ̀ ìpè á lóòótọ́ ó jẹ mí ní nǹkan ẹ̀rọ ó jẹ mí kò jẹ́ lóòótọ́ fún ma yóò ṣe ṣe ju àníwò ìmọ̀kọ́rọ̀ lọ́wọ́ bá a dọ̀rọ̀ àyè àwùjẹ yìí so nǹkan tó jẹ́ wọn gangan là ń sọ̀rọ̀ nípa ń bí eléyìí ní tó jẹ́ yẹn gangan lẹ́yìn ìgbà tẹ́ni ẹ ti fi nílẹ̀ lóòótọ́ pé ah, ó jẹ́ ní ten thousand naira lẹ́yìn ìgbà tó ti fi nílẹ̀ o kí ẹni tó wá jẹ lówó yẹn wá sọ pé ọjà ten thousand tó jẹ mí yọ five thousand bẹ́ẹ̀ ẹ ti bá wọn kó bá ti kíni kó bá kó five thousand tó kù ṣe àpé owó ló jẹ́ wọn àbí kó jẹ́ pé àlàyé dúkìá ìtàkà ló jẹ́ tó jẹ́ pé ìtàkà dámà lọ́tọ̀ yàrá tó lójú tó lẹ́nu òun náà nìkan tó jẹ́ bóyá bóyá ó jẹ ní bóyá bóyá bíi aṣọ ló máa wá pàdé àpèjú yìí ẹ ọ̀hún adá ó jẹ ní ní aṣọ báyìí tẹ̀ ní ìgbà lọ́wọ́ rẹ̀ ẹ irú eléyìí náà irú àwọn nǹkan tẹ̀ máa ń ṣe sólówó láàrin rẹ̀ ni tó bá ti wá sọ níbẹ̀ yẹn pé tó jẹ nínì á owó tó jẹ nínì ọ̀dà mú iye báyìí bá mú yòókù ọ̀yá kúlù báyìí kì í jẹ́ gba yòókù lọ́wọ́ rẹ̀ wọ̀húwá ìmọ̀ràn òun àdìbáàdì àdẹ́yìn ìlàkùn abọ́pamọ́sẹ̀ kò ní di apá kan gbèsè tí wọ́n jẹ wá ẹ́ lábẹ́ ṣóṣó lábẹ́ pé àtàkùnṣe náà ni ẹ̀rí pé nínú ìlànà ìlànà lọ́gbọ́n sí ẹni tó jẹ ten thousand nínú tó wá ní kó mú five thousand wá ẹ̀rí pé ó ṣe dáadáa fún yàn bẹ́ẹ̀ ẹ̀ fún yàn ló tètè múra ó bá ti dáa padà wàhálà já èyí eléyìí lẹ́tọ̀ nínú ṣẹ̀ríà Islam àmà ṣèlú eléyìí bìṣáǹtì à ń yẹ kúná ọyọ ìlhàkí mímọ ìyẹsẹ̀ òtàbàbọ̀ ẹ̀rọ pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé ẹni tó lówó yìí kó jẹ́ pé ẹni tó lẹ́tọ̀ọ́ láti fi sàárà lówó rẹ̀ ni ó lẹ́tọ̀ọ́ láti lo owó yẹn kó fi sàárà wáyé pé ẹni tí ò lẹ́tọ̀ọ́ ẹ̀ bẹ́ẹ̀ ló ti fi àṣẹfẹ́ ìwé ni ẹ̀ àbí wèrè ni abẹ́ni tí ò gbọ́n ni ẹ̀ àbọ̀mọ kékeré tí ò ti bàlágà ni sori wele yìí lẹ́tọ̀ọ́ láti fi ni láti yọ̀ǹda ewu nkaba yẹn wàlí ìlú ma ti wàhálà yẹ fún ọmọ ìṣòro tán fìdí kọ́ ó sì má jẹ pé ó wà nínú májẹ̀mú tẹ́ni yóò fi ibi àti bá ti mọ̀ pé ibi bá ti sòdodo ó yà á ti fi owó yìí ẹni bá ti <laughs> bá ti sọ fún mi jẹ́ gẹ́gẹ́ ó yà á fi fi wá ọ̀dà ọ̀dà ọ̀dà tó bá fi sọ tó ní sòdodo lójú àwọn yàrá yìí o ẹ ẹ ti yà á fi dàjú kan bẹ́ẹ̀ tó eléyìí kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ pé òun fẹ́ ló fi inú fẹ́ dọ̀tọ̀ pé yìí tí mo jẹ́ rí o eléyìí òun náà pè ní kíni òun náà ní lábẹ́rẹ̀ òun náà ní sọ́dọ̀hùn ní mu'awadọ̀ òun náà ní sọ́dọ̀hùn àlè mu'awadọ̀ eléyìí wọ́n wà ánú sọ́ọ̀lì àánú àkùn bùkọ́lù bíi ìbẹ́ ìdíjì yìí òun náà ní kí ó ṣe pásá sọ́ǹtì àtúnṣe láàrin wọn lórí lórí nǹkan tí ẹnì yẹn fi rinlẹ̀ mìǹgá ìrì jíǹsì yìí àmọ́ irú san pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sí gbèsè tí irú ẹni yẹn jẹ kàmá law i'tarafa lahu bidaynin aw 'aynin thumma tasalaha ala akhadhi al-'iwadi min ghayri jinsihi tòkẹ́tẹ́ bíi pé kéèyàn ó fi nílẹ̀ nísìnyí pé ah mo jẹ́ ọ ní owó lóòótọ́ mo jẹ́ ọ ní ten thousand naira lóòótọ́ kó wá sọ pé ó dáa ten thousand tó jẹ mí yìí o ń fi gba fóònù yìí lọ́wọ́ rẹ̀ ẹ́ sọ pé ọ̀tọ̀ ni tó jẹ́ ọ̀tọ̀ ni tó fi gbà padà wọn so kó jẹ́ ní kankan kó jẹ́ pé nǹkan yìí nǹkan ni ẹ àmọ́ fi gba nǹkan míì kó yàtọ̀ sí nǹkan tó jẹ́ yẹn òun náà ni wọ́n pè ní kíni òun náà pè ní wa awadọ́ ó ní fàhádà hukmuhu hukmul bay'i eléyìí ní ìsìn ó mú dájọ́ nígbà tí yẹn ń tajà tí yẹn rajà náà ni tó nígbà tí yẹn jẹ́ yẹn ní ní ìsìn ó jẹ́ yẹn ní ilẹ̀ ta ah, ń gbalẹ̀ ni ó ń fi mú iye báyìí wá àbí fi gbé mọ́tò kan àwọn mọ́tò yìí sólùfù náà ló ti láàrin wa ẹ̀dí báyìí àmọ́ sólùfù àlùmọ̀ àwàdọ̀ kìí ṣe pé ilẹ̀ ń gangan ló gbà padà má ẹ̀dí bí àtọwà láàrin bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn lè owó rẹ̀ náà ló gbà ẹ̀ ó bẹ́ẹ̀ ní àmọ́ nǹkan ní tí ó ti gbà wọn ní tí ó ti wá sí ní tí ó ti ṣe ẹ̀jẹ̀ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ti bá ń kalẹ̀ one million wọ́n wá gbé wọ́n wá gba mọ́tò lọ rẹ̀ mọ́tò tí ò ju bíi seven hundred thousand lọ tó eléyìí nínú àwọn ìran sólùmù ló wà tó eléyìí òun náà ló wà lábẹ́ sólùmù àsólùmù máa lè tọ̀ sólùmù tí yàtọ̀ ṣe kò sí àárín ẹ̀jẹ̀ láàrin wa á mo jẹ́ ọlọ́tọ̀ tó wọ̀nà méjìlél ẹ̀yí àsólùmù máa lè nǹkan kéèyàn ó sàtúnṣe tòun ti pé jẹ́ pé ẹnìkan ṣe kíni ẹnìkan ó ta kú jálẹ̀ pé kò rí bẹ́ẹ̀ àmọ́ nínú àwọn olóògbé tó jẹmí lówó ilé òṣìṣẹ́ pé ìjọ lówó wọn wà jẹmọ fà á láàyè ara wọn. wọ́n wá ayé jẹ́ ayé sáfún ara àkàrà bí ayé ńláwó ìdáwó àwòbídẹ́ ìdí màtìrí. òun náà nìkan nìkan ó kílèmù pé òun ní owó lọ́dọ̀ ẹnìkan òun ní dúkìá lọ́dọ̀ ẹnìkan wọ́n yóò kí olùmùdá àlẹ́ yìí ẹni tó wá kílèmù pé òun ní owó lọ́dọ̀ rẹ̀ wọn wàyó kéwù kẹ́ni wá sí kíni kẹ́ni wá sako bí rárá lọ́dọ̀ mi a ǹjẹ́ olówó o awo yẹsù wàhùwà yẹ jìhálù àbíkọ́ jẹ́ pé kẹ́ni wọ́n kà dákẹ́ ẹ̀dí bá àbíkú pàtó ló jẹ́ mi ló wá dákẹ́ kó sọ̀rọ̀ kankan ẹ̀ tó ìwé wàhùwà yẹ jìhálù alimusa àdìyí ní nǹkan kò wá so thumma yusalihu al-mudda'i an da'wahu bimali bimali halin so irú eléyìí ní sìn ẹni tó lóun tó ló jẹ nìkan lọ́jọ́ pa láàrin ara wọn so irú nǹkan tó ló jẹ òun látara kó ta kó òun so wọ́n lè ṣàtúnṣe láàrin pé ó dáa ìjọba yìí tí mo tó jẹ mí ní hundred thousand ló jẹ mí ah ǹjẹ́ hundred thousand so wọ́n lè ṣàtúnṣe lórí ẹ̀ náà pé àwọn ò fi gba iye ìwọ̀nba yìí báyìí padà lórí ẹ̀ lópin ìgbà tó ti jẹ́ pé irú ẹni báwọn nìsín ó di kíni ó di dúró lórí pé ó jẹ òun lówó nítorí pé nínú ṣẹ̀ríà Islam téèyàn bá jẹ yàn lówó ẹni tí o jẹ lówó tó wa tí wàá sọ pé kò ti fún ọ lówó tó lówó ti fún ọ ẹni tó ní ìdájọ́ nínú ṣẹ̀ríà Islam náà lẹni tó lówó nítorí pé nítorí níbẹ̀ ni pé o jẹ lówó níta ẹsẹ̀ méjì lórí tẹ̀ ń jà lé lórí òun náà ni pé o fún abó fún ìtọ́wá rẹ̀ náà ni kó sá jẹ lówó òun náà ni ṣẹ̀ríà Islam gbé ìdájọ́ fún tí àwọn wà ti sólùbù láàrin wa láti pé kí wàhálà ọmọ bá ṣẹlẹ̀ ọ̀yà tí àsólùbù fi hàlẹ̀ hàlà irú eléyìí ti alìsàtúnṣe láàrin wa nígbà tí wọ́n bá ti ṣe bàbà lórí pé ìbáyìí ló jẹ mí ìbáyìí kọ́ ló jẹ mí ó dáa èló ni kó mú wá ní owó yẹn ẹ tó àwọn lè tilé yìí náà nínú ṣẹ̀ríà Islam nínú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí sólùbù máa ń gbà wáyé nìyẹn. naam alimusala tó sáà nìyà àsáàlì ta àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ìlà àkáàmì kùtà àlékọ́tì lè sólè pẹ̀lú àkóníṣe pẹ̀lú àwọn adájọ́ tó ń lóró papọ̀ mọ́ àsólèhò láti àtúnṣe lórí dúkìá láàrin èèyàn. alákọ̀ọ́kọ́ náà àwọn ìdájọ́ yìí yẹ̀síhù sólèhù ánìlá hákìlì màjìmúlì ó lẹ́tọ̀ọ́ ká ṣe sólèhù lórí ráìtì tó yẹ pé àmọ́ dèdè ráìtì yẹn ẹ mo mọ pé o jẹ mí lówó ẹdí wa ní ma ń tẹlẹ bẹ́ẹ̀ o jẹ mí lówó alówó a ìrántí rẹ mọdé ẹ̀yìn rántí rẹ̀ ah èmi náà máa pé mo jẹ́ lówó àbẹ́mi náà rántí rẹ̀ ẹni bá mi òun náà ni irú eléyìí náà máa ń ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ Islam irú eléyìí bá wá ṣẹlẹ̀ nísìnyí ẹni tó ní ẹni tí wọ́n tó jẹ́ lówó òun yóò sọ pé ọ̀dà ah bàtà àná ọ̀dà mú iye báyìí wá ní ti yóò gàlábà yàrá tí ó borí òye òye pé ah òun yóò tó bẹ́ẹ̀ ó wá ní ọ̀dà mú iye báyìí wá nígbà tá a ti máa yẹ wà hùwà máa ta àdàrà ìlú òun mi dẹ́yìn ní àwàyè òun náà ní tó yẹ pé kò rọrùn fún wa ká máa ká máa má nínú gbèsè ni àbí ní ojúlówó nǹkan tí ó wà láàrin ẹ̀ méjì ni láàyè kó nàbẹ́ iná ṣàǹfààní ní mu'amalata wà ìdábí mọ́tò àlẹ́ ìjàmbá ni àbí pé ẹni kó jẹ́ pé mu'amala kan tẹ̀ láàrin ìdájọ́ dòwò kan pọ̀ ó ti wá pẹ́ gan owó ń bẹ láàrin àmọ́ òye ti pẹ́ awo hisabi madu alayhi zaman abi hisab ẹni tí o kan bẹ láàrin ìṣirò owó kan bẹ láàrin tó jẹ́ pé ó yẹ kẹ́rì kó fúnra wọn náà méjì ọjọ́ ti wá pẹ́ lórí ẹ̀ wàlá ilma li wahid minhuma bima alayhi li sahibihi ẹnì kan wàá gbẹ́sẹ̀ nìkan wàá mọ̀ dédé iye tí òun fẹ̀ nìkan tó tí o bá ti mọ ìdí tí o kún wọn bá wọn nísìnyí wọn wà jọ sọ́lá yàrá wọn pé àgbà ah, tó dàrú àwọn méjì lọ́wọ́ ìdí kò ká sí ẹ̀jẹ̀ bá mi tó irú eléyìí àtúnṣe máa sùúrù máa wọ̀ nínú ìṣẹ̀lẹ̀ Islam nítorí pé ó ju báwọn lọ a èyí tó jẹ mí kò tó báwọn yóò mọ̀ tẹ̀lé láàrin wọn àbí kó ti jẹ pé ẹni tó owó tó gbà lọ́wọ́ ẹni yìí ó kéré tó yóò tó yẹ kó gbà àwọn gbà tí wọn ti jọ ní sùúrù láàrin ara wọn tó bá ti lọ́ọ́ gbé dàrẹ́ jáàmù yóò gbẹ̀tọ́ rẹ̀ padà yóò gbà tó padà lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn gbà tó bá fún lówó tí òtò tó jọ àwọn gbà tó bá jọ fẹnu kò lérí ẹ̀gbẹ́ tọ̀ yé fún ọ ní báyìí tó àgbà pé tọ̀ kò sí owó láàrin amánu wọn ti jọ fẹnu kò lórí ẹ̀ tó eléyìí inú ìdájọ́ ti ń bẹ tó papọ̀ mọ́ inú ìdájọ́ tó gbọ́dọ̀ papọ̀ mọ́ suluhu òun náà ni pé yẹtí wù suluhu àǹkúlì ya yẹ júlù áfíìlì ìwádìí àdùhù a lè fàtúnṣe lórí gbogbo nǹkan tá a bá ti lè fi gba àrọ̀ ẹ̀ tá a bá ti lè fi gba nǹkan mi ẹ̀ka yìí gbogbo nǹkan tá a bá ti lè fi gba nǹkan mi ó jọ fóònù nísìnyí wà á rí fóònù máa tẹ̀ wá rí gba nǹkan mi padà ẹ̀ ó jọ ní láptọ̀pù nísìnyí ọwọ́ á rí pé òní láptọ̀pù máa wá fi gba fóònù kan padà lọ́wọ́ rẹ̀ fóònù náà ní ẹ ó yọ ní bàtà nísìnyí ó wà ní bàtà gbàmá òbí gbàgbìlà tó náà tó kíni tó náà tó bẹ gbogbo tó bá ti ní ṣe báwọn tá a lè fi gbà nǹkan ní ìdálẹ́bí pàrọ̀ ara wọn òun náà là máa ṣe sólùwù lé lórí nínú Islam kàṣólùwù ánìlìkì sọ́ọ̀sì ti ti yà gẹ́gẹ́ bí kásà ti ṣe láàrin ẹ̀sán gbígbà pẹ̀lú pé kásà wó nígbà tó bá pààyàn fún yàn nídìí yàní ó pa fámìlì ẹ̀ nìkan nígbà tó bá pa fámìlì ẹ̀ nìyẹn àwọn fámìlì yẹn lẹ́sọ̀ pé kọ́ pa ọ́ padà wọn wá sí sólíwù pétọ káfí ọlẹ́kọ̀ máa gbá yé àmọ́tàn yòówó báyìí sólíwù lélẹ́yìn ẹ̀rí pé lẹ́yìn ó ti gba ó ti gbá àrò padà tó wọn máa sí sólíwù péré lẹ́yìn àwọn àkọlà àwọn akàrú ẹ̀sìn bá mi ó lè jẹ́ pé nítorí béèrè fún ẹ̀rọ tó kéré lọ́ni yà ọ̀dà mú nǹkan kékeré wá ẹ̀ ó lè jẹ́ pé tó béèrè fún ó lè jẹ́ pé tó pọ̀ gan tí yóò béèrè fún látara pé kíni pé káàbí pé káàbí jà ọ nǹkan tó tẹ̀lé láàrin wa eléyìí náà sólíwù máa wọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta ó jẹ́ pé náà ní nínú àwọn ìdájọ́ tí sólù máa wọ̀ òun náà ni pé nínú àwọn òfin tó ní ti pẹ̀lú sólù òun náà ni pé láyé tó sólù àǹkúlì máa láyé nínú àgùn ìwà àdìmú kò lẹ́tọ̀ọ́ ká ṣe sólù ní gbogbo tá a bá ti lè fi gba àrọ̀ tá a lè fi kankan ní parọ́ rẹ̀ kò lẹ́tọ̀ọ́ ká ṣe sólù kà sólù àìlè fojú tẹ́lẹ̀ bí kálá fẹ́ ṣe sólù níbi punishment punishment tẹ̀ríà ẹ̀yà owó fún sẹ̀ríà islam owó fún sẹ̀ríà court ibi tìǹda tí mo ṣe yí ẹja òkùnjà ẹlẹ́mìí o ẹ ẹ sọ two billion àbó mu tí nìsín ọ yẹ kí wọ́n ṣe blálà fún ọ wá ní ọjà ẹgbà kọ̀ọ̀kan tẹ́ ṣe fún mi ẹ mo ra ẹgbà kọ̀ọ̀kan ní one million òde ló jẹ́ ẹ̀hẹ̀n wọ́n èsè súnì wùlé ní eléyìí o àbí kí wọ́n abẹ́ lọ́ọ́ lè báyà bẹ̀bẹ̀ kí kò ṣe zìnà ẹ wá lọ́ọ́ lè bá bẹ̀rẹ̀ pé ẹ dákun ẹ yá fi rẹ̀ mo èsè irú súnì wùlé wo irú àwọn kaba yẹn àwọn súnì wùlé ti pọ̀ láwùjọ tiwa ẹ ọmọ olówó kan ó jalè nísìnyí ẹ máa wá ju sílù káàkiri pé ẹja jọ sọ kó láti kó láti rárá o ẹ mọ́tò ìdájọ́ lé lórí náà ni bí èsì ìdájọ́ fún ọmọ ẹlòmíì náà àbójú àmì náà àbópáyìn àbójú ọyẹ kan ṣe náà yàrá àbójú ó ṣe jìnnà ọyẹ kan ṣe ìdájọ́ nígbà yà nàbí sọ wàhálà ọ̀sọ́là obìnrin kan ó ṣe jìnnà obìnrin wa jẹ́ ó jẹ́ yàn ńlá ó jẹ́ nù àwọn yàn ńlá táwọn ọmọ òfin á yẹ pàtàkì ni àwọn yàn wá bẹ̀rẹ̀ lórí báyìí pé káàdì sọ̀rọ̀ àwọn ọ̀sọ́là ó gbẹ́sẹ̀ kó lórí pọ́tímẹ́ntì rẹ̀ tọ wọn wá pé tani ó lè kojú ànábì wọn wá usamatu usamatu bùnzẹyì usamatu bùnzẹyì zẹyì bùnú hàrí tó jẹ bàbá rẹ anabi sọlá wà lẹ ọsálà bọkùn lẹ ó bọkùn ẹ lọrùn rẹ ni anabi wà fẹ́ràn rẹ anabi wà fẹ́ràn usama yìí púpọ̀ débi pé ìfẹ́ wọn fẹ́ tayọ àdá àwọn yẹn wọn fẹ́ lu opportunity wọn ipe usama wọn dà pé wọlé ọlọ́ba wa yé anabi sọlá wà lẹ ọsálà pé ẹ àdìpọ̀ sí kíni fóònù yóò ti mójú kò bíi bóyá yọrọ anabi sallallahu alayhi wa sallam anabi yìí padà sí usama ni anabi yìí àti fàáfi hakin min hukukilá min hukukilá o fẹ́ máa báyà ti sẹ́ni bí wọ́lọ́wọ́ ìwọ́lọ́wọ́ bá àlejò ọ̀la o fẹ́ máa báyà ti sẹ́ni ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ní ìlú ìtúsẹ̀ lójú ayé anabi sallallahu alayhi wa náà kí wọ́n mú ẹnìkan tó jalè ẹ́ wọ́n mú wàdà anabi sallallahu alayhi wa wọ́n wá mú wàdà anabi tán kí wọ́n jẹ́ pé wọ́n ti dájọ́ lórí àwọn àwọn ẹni wá ṣe àwọn tó ní dúkìá wá bá ànábi ní alẹ́ àkọ́bìlà àǹtà àtú ní ibi yìí ẹ bá ti tẹ̀lé ìwúsẹ̀ tó mú wá bá mi ẹ ẹ bá ti tẹ̀lé ìwúsẹ̀ wájú tẹ̀lé tó kíni kẹ̀ tó mú wá ànábi sallallahu alaihi wasallam gbà wọlé so eléyìí túmọ̀ pé kíni kò lẹ́tọ̀ọ́ níbi tó bá ti jẹ́ punishment nítorí pé punishment tó wà fún ni pé káyàn lọ́wọ́ kò ní fọ́ọ̀bù àmọ́sẹ̀rú ẹ̀ máa ń jọ mi àwọn tàbá ti wájú fún káyàn lọ́wọ́ kó tá a bá ń tìpẹ́ rẹ̀ yóò mọ̀ bá rú ẹ lọ àbí tó náà bá ń sanwó ẹ̀sẹ̀ tó tẹ̀ yóò mọ̀ bá rú ẹ lọ ẹ wo ní sìn ní kóòtù àwọn ìdájọ́ tó fi rọ́pò ìdájọ́ sẹ̀ríà wọ́n wá ní yóò ṣẹ̀wọ̀n oṣù mẹ́ta àbí kó ti san fáìní five thousand ẹ̀dínbáwò yóò kàn tàkasẹ́ nìkan ni ẹ̀hẹ́n ó ti mọ̀ bá bá náà yóò máa gbé yóò máa kọ̀ntínú rẹ̀ lọ láíláí àmọ́ tó bá yẹ máa ń sọkọ́ nígbà tí gbogbo ẹni ó ṣe é ní tó ìwé eléyìí yóò kọ́ lọ́gbọ́n tó ti tẹ́lẹ̀ mìíràn lọ́gbọ́n òun ní ti bẹ́ẹ̀ má tó eléyìí òun náà ní tó gbẹ́ ìdí wọn ìdájọ́ lórí sunubu tó bá jẹ́ ọjọ́ sọ́ọ̀lá á sọ̀rọ̀ lórí alimusabakọ alimusabakọ kí náà tó ní alimusabakọ òun náà ní competition kájọ ti competition lẹ́ àárín ẹ̀ méjì àbí láàárín àwọn ìjọ kan kí ni ṣẹ̀ríà ìsìláàmù sọ nípa competition àtàwọn oríṣiríṣi competition tó wà Allahu ta'ala a'lam hada wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.